bá a ti gbọdọ̀ lánìyàn dáadáa lẹ́yìn ó ti kírun tí ò ní kírun torí pé nìkan rí un tí ò ní gbàwẹ̀ nítorí káwọn kan bá a kì í pé àwẹ̀ tiẹ̀ gbẹ̀yìn bẹ́ẹ̀ náà ni kéèyàn palẹ̀ akọ́mọ̀rẹ̀ tiẹ̀ yìn lọ́dọ̀ ẹnìkan òun ló wá fi ní wàhálà kéèyàn náà lò ó takuwa minkum pé ọlọ́run ní ẹran tẹ́ ń pa tẹ́ ń jẹ ọ̀dọ́dọ̀ wọn ọlọ́run láyé náà lọ́ha ǹjẹ́ ọ̀dọ́dọ̀ ọlọ́run nínú ẹran léyà yín àtẹ̀jẹ̀ tẹ́ àti ẹran tẹ́ jẹ ọ̀kan òní dọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ àyà kùránì ni ìpayà ọlọ́run ní ó ṣe kínní òní ọ̀dọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni wọ́n bá fi payà ọlọ́run pẹran ìyẹn ní pẹ́ni tó ṣe ń torí pọ́mọ̀ pé ìbáàdà ni kọ́lọ́n kọ́mọ́ṣà ṣe ní rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa. ńgbà tá a ti yà lọ bí ọ̀rọ̀ léyà kánra wa létí díẹ̀ nínú àwọn àkáàmù Eidil Adha tó súnmọ́ ìkọlọ́nkọmọ́sàjọ́ bá wa dáadáa inú èyí tí a gbọ́dọ̀ tètè rárá wa létí kó tó jù òní yìí ni ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù Dhul-Qa'da tí ń túmọ̀ pé bí wọ́n bá róṣù dhul bẹ̀rẹ̀ ní ọ̀la bí wọ́n bá róṣù dhul bẹ̀rẹ̀ ní ọ̀túnla gbogbo ẹni ọba wa láníyàn pé òun fẹ́ pa ẹran inú lànà anábùa muhammad sallallahu alaihi wasallam kọ́dà bó o tí ì rẹran sọ́sá láníyàn pé ń pa ẹran obìnrin ìléyà lọ́dún yìí ummu salama radiyallahu anha anu àwọn ìyá ńlá wa àwọn ìyàwó anábùa muhammad sallallahu alaihi wasallam ummu salama lọ gba hadithi náà wá ọlá anábì ní idha dakhalat al-ashru bọ́jọ́ mẹ́wẹ̀ẹ́ wa tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá rẹ̀ là máa ṣe ọdún ìyẹn ni pé Dhul Hijja bá ti wọlé wa arada ahadukum an yudahhiya fala yamassa min sha'rihi wala min basharatihi shay'an ẹgbẹ́ ẹni ọba fẹ́ paléyá tó sùn Dhul Hijja bá ti lé kò gbọ́dọ̀ fọwọ́ kan kankan nírun àbílí ara rẹ̀ títí tí ó fi pa hatta yudahhiya títí tí ó fi paléyà ìyẹn ni pé gbogbo ohun tí ń jẹun bẹ̀rẹ̀ láti irun orí àti gbogbo ohun tí ń jẹ irun kọ́dà àwọn ìtọ́jẹ́ súnà láti pé ká máa mú kó bí irun abíyá bí irun ojú ara àti gbogbo ntàmà tí ń jẹun lára èèyàn gbọ́dọ̀ kéèyàn má ṣe títí tí ó fi dìjọ ọdún ìyẹn ni fẹ́ni tó bá fẹ́ ṣe kíni tó bá fẹ́ pẹ̀ràn torí náà ẹni bá máa kó òun fẹ́ gẹrun kí mọ́gíríbì òní ó tó tó ọgbọ́dọ̀ gẹ irun tó bá máa kó òun ó ṣe kínní òun ó pẹ̀ràn ẹni tí ọba ní pẹ̀ràn kò sí dájọ́ yìí fún tí ọba láníyàn bẹ́ẹ̀ ọba sì láníyàn nísìnyí tó padà wá láníyàn kò burú àmọ́ ọba ti láníyàn nísìnyí rípo lo sunan nabuwa muhammad sallallahu alayhi wa sallam ara ń ta tún pàkíyèsí ń bẹ́ẹ̀ òun ni pé suna súnà muhammadu muhammad sallallahu alaihi wa sallam anábì náà máa ṣe kéèyàn ọ̀pọ̀ ẹran kan kọ́ wá kó àwọn èèyàn tó pọ̀ sábẹ́ rẹ̀ ẹran kan náà lẹ́ni pé ọlọ́run ẹran gbogbo àwọn ará ilé mi àwọn ìyàwó àwọn ọmọ gbogbo wa làájọ́ ń fẹ́ràn yìí jọ́sìn àmọ́ wọ́n lọ ló ṣe kí sallallahu اللهم هذا عن محمد وعن أهل محمد ọ̀yàtọ̀ ọlọ́run ẹran yìí ẹran muhammad ni ó sọ̀lọ̀sọ̀lọ̀ àtàwọn ará lè muhammad ìyẹn ni pé ni tí ó pẹ̀ran agbọ́dọ̀ mọ́ tààlà níyàn pòun ló ní ẹran kan yìí òun ni ìdájọ́ hadith musalama yìí nìkan wá báwí kọ̀ wá pé kéèyàn ẹ̀gbọ́dọ̀ fárí o ẹ̀gbọ́dọ̀ gé kaná hùn kọ̀kan àwọn ẹni tí ó pẹ̀ràn gan-an òun ni kọ́mọ ọjọ́kùnrin o ọjọ́bìnrin o kọ́mọ gé kaná kọ́mọ fárí kọ́mọ mú kankan kú ní ara rẹ̀ láti ìmọ̀ ọ̀la wà ìmọ̀ ọ̀túnla títí tí ó fi dìjọ́ kẹwàá tá a ṣe ọdún. Uh, à ń pé ọ̀la ọ̀bọ̀túnla ká yanjú eléyìí náà ta ni ó sọ ọjọ́ tí ọdún ọ̀bọ̀ sí torí pé náà àwọn ntí máa fa èdè àìyedè òun ni pé a ti rá àwọn kan tí wọ́n ní oṣù tàwọn táwọn ká o àbí ńgbà tó oṣù tàwọn yọ o eh, ìjọ àràfà gan-an lọ́dún àti ṣe rí yìí kò bá yọ oṣù mélòó mélòó yín ṣé oṣù di nàìjíríà ọ̀tọ̀ oṣù tó yọ mọ́ká ọ̀tọ̀ òṣùpá kan náà ní gbogbo ayé àwa ní kẹwàá jẹ́ ká ní alfahamu sahih li ahkami sharia kálágbọ́yé tó dáa sídájọ́ sharia gbogbo bí táà nẹ́bi ti ń pé bẹ́ẹ̀ bá rú sọ̀rọ̀ sọ́lá kò síbi ànẹ́bi ti pé tó sùn bá yọ kò síbi ànẹ́bi ti pé kíni àmọ́ tẹ́ ẹ bá ṣe kíni tẹ́ ẹ bá rí ìyẹn ni pé ó lè yọ kẹ́ ẹ má rí i ó lè yọ kẹ́mẹ́ sí kíní sheikhul islam ibn taymiyyah rahimahullah ibn taymiyyah ní in addition to that oṣù tó bá yọ táwọn èèyàn bá rí fàlẹ́ìsà bí hilal fàlẹ́ìsà bí hilal pé nítorí tí ń jẹ́ hilalu nínú èdè lárúbáwá ni máa hàlà bí hinas ní táwọn èèyàn tó pọ̀ rí tí wọ́n wá ké pé lọ́yọ̀ yìí ìtumọ̀ hilalu nù àmóṣù tẹ́nìkan dárí nù omi àbọ́lọ́ fi ọ́ ní ẹwà wò nù hò ibn Taymiyyah ní laysa bi hilal èyí wọ́n ṣe hilalu níbàámu ibn Taymiyyah ń túmọ̀ hadith anabi lójú ọ̀yà lọ́bẹ̀ o tọ́rọ́lá ọ̀là anabi sallallahu alaihi wasallam ní as-sawmu yawma sawmikum aw yawma yasumu an-nas wal fitru yawma yuftiru an-nas wa fi riwaya wa arafata yawma tu'arrifun wa fi atharin li Aisha radiyallahu anha wàlìídù yawma tu'ayyidun ìyẹn ni pé anabi sallallahu alaihi wasallam ní ọjọ́ àwẹ̀ òun lọ́jọ́ tí gbogbo òlu ń ṣe nígbà àwẹ̀ ọjọ́ ọdún òun lọ́jọ́ tí kínní tí gbogbo òlu ń ṣe ọdún ọjọ́ àràfá òun ni gbogbo ọjọ́ tí gbogbo àwọn tí ń bẹ Mákà ní òní ní àràfá o ìwọ ọba àlọ orí kan ń bì kan àbọ̀ ka kàlẹ́ndà kan àbí oní nǹkan kan tó fi wò ó alimam ibn taymiya wa sọ fi majmu' al-fatawa pé law faradna bàbá ti ẹ̀rọ nílà káyíwá anna an-nasa waqafu bi arafata khata'a pé àwọn èèyàn lọ àràfà by mistake mistakenly ọjọ́ kẹjọ ni wọ́n gun àràfà àbọ́jọ́ kẹwàá ni wọ́n gun níbàámu pẹ̀lú hadith yìí yawmu arafa huwa yawmu wuqufihim ọjọ́ àràfà lọ́dọ̀ ọlọ́run òun lọ́jọ́ tí wọ́n dúró láràfà hàn <laughs> àgbọ́yé tó dànù nípa sẹ̀ríà pé ẹni àṣẹ bá ń bẹ lọ́wọ́ rẹ̀ mọ́kà tí wọ́n sọ fún un pé arósù tí ó gba ìwọ yìí olódodo ni ọ̀ya ẹ̀kéde ipa arósù wọ́n wá ka ẹni èjì ẹ̀ta wọ́n wá péjọ kẹsàn-án Ibnu Taymiyyah àníkọ́dà bọ́ bá padà wá hàn pé àṣìjọ kẹjọ ni ìtàn àràfà gùn o Ibnu Taymiyyah aláràfà àjọ náà òun níjọ tí wọ́n dó ń bẹ̀ torí pé hadith ni wàá rọ̀ fà yawma tu'arrifu torí náà ẹja gbọ̀yé ànábì òkóso ọ̀yọ́ àmọ́ ẹ lè má ṣe kíni ẹ lè má rí gbogbo ìtawà máa ẹ jà sí báwẹ̀ bá tán àbí lílé yá bá lọ nísìnyí ọyẹ jáde wáyé wá wò ó ṣe oṣù àná lélẹ́yìí ṣe ń gbá rẹ̀ jọ ó lè yọ kámọ̀ ṣe gíní kámọ̀ rí àmẹ́ ìta bá rí láàlò súnmú lè ró tì wà á fi rú lè ró yá tì ró yá lànàbì wí ànàbì ọ̀pẹ ọyọ sallallahu alaihi wasallam anabi tọ́lọ̀ ń kọ́ tó mọ̀rọ̀ sọ tọ́ba ìpọ́rọ̀ yíyọ ni kò bá di controversy pé ọyọ èmi rí nínú àmọ́ a gbọ́dọ̀ rí torí náà eh, ní kúkúrú bó bá di ọdún ààwẹ̀ ọ̀rọ̀ ààwẹ̀ asaru Quraib radiyallahu anhu o lè ṣiṣẹ́ kí ni asaru Quraib Quraib ló gba hadithi wá pé. Ummul Fadli ọ̀ràn òun ṣẹ́ sí ṣáàmù nínú àwẹ̀ òun wá dé ṣáàmù àwẹ̀ tí ń di mélòó wọn ló di bá a ah, ti wá di e báyìí láti ṣáàmù ló ti wá Mẹ̀dínà àwẹ̀ tí ń di mélòó ó di e báyìí a ti wá di e báyìí gbà bó wá ní ìjọ tí Muawiya rí oṣù òun láláṣẹ mùsùlùmí gbà náà Muawiya ní khalifa ní ṣáàmù ẹ̀ nílò ni wọ́n ní ibùdó àbá sinmi àà ànábì ní súnmú lèrò ìyá ti wá áfùtìrú àwọn ò ní súnú àfitá bá ṣe kí ni àbítá bá rẹ̀ àwọn ọ̀ká mélòó lè ẹ̀dáta àwọn ọ̀nà mélòó lè ẹ̀dáta sàlàsì àbíká ka níta ń kábọ̀ kó pé ọgbọ̀n àmọ́ bọ́ bá di ọ̀rọ̀ léyà àìlò asáró kùrẹ́bù yóò fi wá dirú eh, controversy tí unnecessary unnecessary controversy pé ìjọ àràfà níjọ ọdún tí wàá bọ́ sí torí pé ní tí ó padà tẹ̀yìn rẹ bọ ọpọ tí ó da ni pé ànábì ní agbáwẹ̀ ẹjọ àràfà ńjọ lẹ́yìn ọgbàwẹ̀ séjọ́ tẹ̀yìn kà lọ́jọ́ àràfà ni àbíjọ́ táwọn èèyàn dúró láràfà sọ pé ní jọ sí sí kí ẹ̀yin tẹ́ wá sọdún lọ́jọ́ àràfà sí <laughs> ọdún ọjọ́ kẹjọ nkẹ́yìn ó fi gbà wẹ̀hún ní ẹ bá gba ọrọ̀ àwẹ̀ báwọn kò ní ládàá o torí pé ànábì ní síyáàmù yọ́wùmí àrọ̀fà ara ìwù ti ń bẹ́ńbẹ́ nù. ẹ̀kejì ni pé nínú ẹ̀rí àwọn onímọ̀ alḥafiz ibn hajar rahimahullahu ta'ala fi fathil bari ibn hajar ní ààrẹ kọ̀ọ̀kan nù gbèsè ayé ànábì lọ́nà yìí sallallahu alayhi wa sallam lọ́dún tá nẹ́bi ṣe hajjatulwada hajj kan tá nẹ́bi ṣe náà nù ẹ̀kọ́ pọ̀ lára nẹ́bi fún wa púpọ̀ sallallahu alayhi wa sallam tẹnìkan máa kà á nísìnyí kó dogoji hajj táwa ṣe ọgbọ̀n ọdún ó di ọgbọ̀n ó di ike mélòó là nẹ́bi ṣe àní ọ̀sẹ̀ kan kọ́ yẹjú àbí ọ̀gá wa ọ̀kan ló ṣe bẹ́ẹ̀ bá sì ráyà pé kọ́ mọ́ ṣe jù kan lọ àmì ìyọkàn máa wá kà á gbé ó di iye báyìí àwọn olè má lọ lọ́dọọdún tọkàn ò sì yanjú anabuwa muhammad sallallahu alaihi wa sallam hajj mélòó la anabi ṣe hajj kan náà la anabi ṣe sallallahu alaihi wa sallam hajj tá anabi ṣe yìí ibn hajar ni nínú tí ọlẹ́rìí nínú tàn òní pé belkwada kú bí ijọ́ márùn-ún la anabi ti gbéra kú ní madina torípa anabi orin ni ló jẹ́ kí anabi ó tètè ṣe kínní ó tètè gbéra ìrìn maka sí madina gáyà tí wọ́n lè gùn tí ó yá jù ní kí wọ́n gun ẹ̀sìn ẹ̀ǹtí ọ̀bá sì lẹ́sìn òun ó ṣe kí ni òun ó rìn òun sì jọ máa lọ náà ni torí náà zelkwada ti ń kú bí ọjọ́ márùn-ún tí ó parí lànàbì ti kó madina sallallahu alayhi wa sallam ìyẹn ni pé oṣù ò lébà nàbì níbo ní madina ní ti ibùdó hajj àrífẹ́ ká gbọ́ yé ni ìrọ̀jọ́ òní tá à ń sọ̀rọ̀ yìí ànábì ń bẹ lójú ọ̀nà ni. torí pé bá nẹ́bi ti kú lọ́kọ̀ ọjọ́ karùn-ún yẹn ọjọ́ kẹló là nẹ́bi tó dé maka bí ọjọ́ kẹrin ìdẹ̀lẹ̀ ìjà là nẹ́bi tó dé maka wọ́n rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ajẹ́ pé lójú ọ̀nà ni oṣù ti lé bá anabi sọlọ́lọ́ ọ̀sọ̀gbọ́n kí la fẹ́ fààyọ́ ń bẹ̀ lọ́dún yìí àwọn ará maka rí oṣù ìjọ kejì rẹ̀ làwọn ará madina tó rí lọ́dún tá anabi ti hajj àwọn ará mẹ́kà ni wọ́n kọ́kọ́ ṣe kínní ni wọ́n kọ́ rọ́ṣù ńgbà òdìjọ́ kejì làwọn ará madina ò tó rí tọ́ba ipá nẹ́bí fẹ́ lo òǹkà àwọn ará madina bí tí ń ti ń bọ̀ nílùú rẹ̀ ibùnà ní làkàna ìjọ sátidé ni wọn bá dúró ní àràfà òun ni ó ṣe dị ọjọ́ ọjọ́ kẹsàn-án dé oṣù ọ̀nà àwárí ń jọba yìí bẹ́yàn bá ka ọjọ́ táwọn ará mọ́kàrí káànà lòkófò yẹ́wọ́mọ́ aljúmà ìjọ jímà ni alòkófò bí aráfà ọba bọ́ sí lọ́dún náà èwo lànàbí wá lò ọjọ́ jímà lànàbí wà láràfà èyí wọn ò rújú sọlọ́lọ́hu àléyìí wọ́sàlẹ̀ ń jẹ́ pé rúyà àtàwọn òwò lànàbí àwọn ará mọ́kà ará mọ̀dínà sí lànàbí sọlọ́lọ́hu àléyìí oníkébọ̀rọ̀ bá ti dọ̀rọ̀ àràfá ajì àti ntí ó wà lẹ́yìn ẹ̀ káfọ̀rọ̀ sọ́dọ̀ àwọn ará maka torí pé ntí ń jẹ́ ìdù àwa nìkan ká sọdún ẹni tí ń bẹ ní hajj náà sọdún bá sì ti tó ni pé bẹ́ẹ̀ bá gàrà pátán ìjọ kejì lọ́jọ́ ọdún ńgbà bá ti wá mọ̀ pé ní láràfá ìjọ kejì náà ní kí gbogbo mùsùlùmí sọdún o. káwa náà sì fi síbẹ̀ tó ti yé torí náà ẹ má jẹ ọlọ́ọ̀tẹ̀ tí ni wọ́n máa fúyẹ́ náà ó ti wáyé pẹ́ bírú ẹ̀ bá sì tún fẹ́ wáyé ká tètè sọ fún ọgbà à ah, nígbà ò ní wọ́n rúṣù mọ́ká torí bí ó burú dé kọ́dà ẹnìkan ṣe fájúwá pé kọ́dà àwọn tí wọ́n bá rí oṣù tiwọn tí èsè jọ́ táwọn sàódì bá rí kí wọ́n lọ àràfà tí wọ́n jọ́ tí ọba bọ́ sí i <laughs> àmọ́ òbí ẹnìkan dá akọ́dúnrún ẹ̀ wò ní mọ́ká o àwọn ọ̀gbà fọ́ọ̀dọ̀ orí ìtawà ń se yàn pé mi ń ṣe tèmi kọ̀sẹ́ tí ó mú mi wọ́n máa mú yàn bẹ́ẹ̀ àti kìlọ̀ fẹ́ ni ń gbà wọn náà pé fátíwà rẹ̀ yóò gbọ́dọ̀ déta ó kó báwọn èèyàn o ìlú tó lófin wọn ò ní gbà kí ẹ̀yìn kan sára yín jọ pé àwọn ògùn àgàràfà lónìí ọ̀la làwa ń bọ̀ gbogbo ìtawà ń dẹ́wò yín àyín o pé wọ́n ń sọdún jí wọn nu àwọn ò lónìí ọ̀la ìpàdé mi yí dì kọ̀dà kọ̀dà lódodo kọ̀dá torí náà eh, bíyìn ti rí nìyẹn eh, àwọn eh, ńjọ́ tí wọ́n bá láwọn rọ́ṣù mẹ́ka ìjọ òun ni ó dè támi ìjọ wo ni kíni ìjọ wo làràfá ìjọ kejì àràfá sì ní ọdún torí náà ni mo fi ń pé àwọn èèmọ̀ nísìnyí nígbà tí ọba fi tó bẹ́yà wákàtí kan sísìn agbọ́dọ̀ ti mọ̀ ilé ó ti mọ̀ sún mẹ́ka wọn ó kéde ní wọn bá láwọn rọ́ṣù ọ̀la ní ọjọ́ kìíní bí wọn bá róṣù wọn ka ìdèlùkọ́dà yọ pọ̀gbọ́n àjẹ́ pé ọ̀túnla àmọ́ níta ń sọ bí eléyìí ni pé má farun má gé èékánná ó lè bẹ̀rẹ̀ lọ́la ó sì lè bẹ̀rẹ̀ ní ọ̀túnla ó sì wà fún àwọn wo ẹni ọba fẹ́ pẹran nìkan sọ kọ́dà kọ̀ọ̀kan àwọn ará ilé rẹ̀ tó dà níyàn tí wọ́n pọ̀ náà lórí tó yẹ ká pè kí àṣẹ ara wa náà. النبوة محمد صلى الله عليه وسلم من حديثه مي النبي ما من أيام العمل الصالح فيهن خير وأحب إلى الله من هذه الأيام قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يرجع من ذلك بشيء النبي نقول سيوجو لا وجو أيه tí ma wu ọlọ́run kéyìn òṣìṣẹ́ tó da àlàámálú àsọ̀ọ̀lẹ̀ṣù ju àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí lọ ìyẹn ní kọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá àkọ́kọ́ nínú bòlìṣẹ́jà tó ṣe é ṣe kọ́ bẹ̀rẹ̀ lọ́la àbí ní àbílọ́tunla kọ́dà àwọn béèrè pé ah, ìwà nẹ́bí tí yẹn bá lọ ṣe jihadu nǹkan ànẹ́bí ní kọ́dà jihadu ọ̀lọ́lá tó àyàfi ẹni ọba lọ jihadu ọmọ owó lọ mẹ́mi rẹ̀ lọ méjèèjì wa ọ̀tàn síbẹ̀ èyí ò nìkan ni ládàá tí ó ju kéèyàn òṣìṣẹ́ olóore ní ọjọ́ mẹ́wàá ẹ̀wá ìlọ torí náà inú àwọn opportunity ńláńlá ni o ní ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ zulhijja níta anábì wá wí sọlọ́lọ́ ọ̀sọ́lọ́m anábì ní àlàámẹ́lú àsọ̀lẹ̀ iṣẹ́ kíni iṣẹ́ dáadáa kini iṣẹ́ dáadáa kíni definition iṣẹ́ dáadáa sẹ́mi ní pé iṣẹ́ ilé ìdáwù mi tí eh, àfàtọ̀ ń náà pé eléyìí náà dá ẹ lọ sí ọlẹ́ni ọlọ́run fi ṣe dáadáa rán òun là nábì sọ̀lá ọ̀sọ̀lá iṣẹ́ ayé kan wí o àlàámọ́lù òun náà ayé àlẹ́ ìbáàdà òwúdà bá ti ń gbọ́ ámọ́lù ámọ́lù lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìtumọ̀ ẹ̀ níkíní ìjọsìn ìbáàdà ìbáàdà iṣẹ́ tó da òun iṣẹ́ tó bá súnà dábì mọ́ sọ̀lá ọ̀sọ̀lá torí náà ń pàkíyèsí wa ńgbà wọn mọ wá pé àwọn èèyàn pé ẹ̀pàdé wa ń bi báyìí nàfílà pàtàkì àdúrà pàtàkì èyí tà nẹ́bí bá ń ṣe ní kéyìn ò ṣe o sọlọ́lọ́hu aléyìí wọ̀sẹ̀lẹ̀ tó ń pè àlàámálú àsọ̀ọ̀lẹ́hù nínú iṣẹ́ tó lẹ́rìí tó dá òun ní kéyìn ọgbàwẹ̀ pàtàkì jùlọ àwẹ̀ ẹjọ́ àràfá fẹ́ni tí ọba sí ní hajj ọ̀dà púpọ̀ ànẹ́bí ní yọ pa ẹ̀sẹ̀ ọdún kan tó lọ àtọdún kan tí ń bọ̀ ọlọ́run lè fẹ́ parẹ́ fún yẹn bẹ́yàn bá tún wá lè gbà láti ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta gbogbo bá gbára rẹ̀ bá ti mọ àlàámálú àsọ̀ọ̀lẹ̀. ọmọ rò pé òun sin lọ́hùn kọ́mọ́ tó máa sẹ́ bẹ́yàn ọba yan náà fílà àwọn àsìkò kan ń bẹ tọ́lọ́run ní kànáàbì òjíṣẹ́ fẹ́mi àti wọ́ pé sallallahu alaihi wasallam ẹ̀ máa yan náà fílà láwọn àsìkò yìí kí làwọn àsìkò náà. Hmm? káàrùn ra wa létí bàbá ti kásùbà tán tàbá ti sálámà ní jama lásùbà kò sí náà fílà mọ́ títí dìgbà ó ẹ́ títí dìgbà tí oòrùn bá yọ tàwa àfiláyé àfilẹ̀ díẹ̀ ànábì ní kọ́ídá rumhin tó tóbi rumhu kan ìyẹn ni pé lẹ́yìn tó oòrùn bá yọ bí ìṣẹ́jú mẹ́wàá bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bí ogún ìṣẹ́jú lẹ́yìn ìgbà òun lèèyàn tó lè kí náà fílà ọ̀dẹ̀ ní kílẹ̀ kejì kó tó kan àlásàrì nígbà tóòrùn bá wà ní dèédé àtàrí hátà tazul hátà títí tóòrùn ó fi yẹ táǹpẹ lásìkò àyílà àyànnáfìlà lásìkò ni o àìsí kínní àyànnáfìlà lásìkò tóòrùn kan àtàrí títí tí ó fi yẹ ìyẹn ni pé tí ó fi níbògì tá a rí i pé òun ti yẹ àtàrí tí àsìkò àyílà wọlé ọdí méjì kílẹ̀ kẹta hmm? lẹ́yìn àlásàrì òkè náà bẹ́yẹn bá ti ká àlásàrì tán irú àsìkò tá a wà yìí títí tí ó fi di kíni tí ó fi dà àsìkò magrebi tọ́yì ọdí mélòó ọdí mẹ́ta okùn méjì méjì yìí lọ́pọ̀lọpọ̀ ìsábà fi èsì torókó ti kó sínú mẹ́tẹ̀ẹ̀ta tá a wí iná bọ̀tà nábì tí wọ́n á síngbù wọn áùtù nínú hadith mi. ẹ̀kẹrin ni ìgbà tó òrùn ń yọ lọ́wọ́ gan-an sẹ́mukọ́ àti mú pé látẹ̀yìn àṣùbà títí di bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àbógún àbí mẹ́wàá lẹ́yìn ìgbà tó òrùn bá yọ àmọ́ ń pàtàkì jùlọ ńgbà tí ń ṣe kíni ńgbà tí ń yọ yẹn gan-an minal awqati almanhi anisọ́lá almanhi anisọ́lá ti fi ha náà sì kọta ìkírun náà fìlà ni o ẹ̀kẹ́ àrùn àbí òun náà ti wọ èyí tẹ́ pè lẹ́yìn alásàrì títí di magribi àmọ́ in particular ni pé bó ṣe wá nu hadith ni pé hìnà tàbọ́yà fàtìṣẹ́mùsù lilghurub hatta tagrub àárín ìgbà tó ń wọ̀ lọ gan-an ni kí ẹ sásìkò tí ó pẹ́ èèyàn gbọ́dọ̀ sí kínní èèyàn gbọ́dọ̀ yan náfìlà ṣẹ́ra àwọn méjèèjì yìí nídàájọ́ míì méjèèjì ta kàkán yìí àti èyí tó wà láàrin hina takumu shamsu bazighatan nígbà tó rùn wà ní kíní àtàrí ìdájọ́ kan tó ń bẹ tó ipá mẹ́tẹ̀ẹ̀ta yìí nìkan ló ní inú hadithi míì kíní hadithi náà salasatu awqat كنا ننهى عن الصلاة فيها أو أن نقبر فيها موتانا àìsìn kú láwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí ní sì máa wáyé wọn ó ti kójọ látẹ̀yìn alásàrì à ń retí wọn ni wọn fẹ́ dé wọn fẹ́ ṣe kínní gbàdá nẹ́bí ní ẹ mọ́sìnkún gan ni wọ́n gbẹ́ lómi wọ sàárè ìyẹn ni pé ńgbà tí oòrùn tó oòrùn ń wọ̀ lọ gan bẹ́ẹ̀ bá ti rí bẹ́ẹ̀ tẹ̀rí pé ah, ó ti fẹ́ bọ́ ẹni sùúrù bẹ́ẹ̀ bá kí mọ́gìrìbì tán ẹ̀sìn rẹ̀ ẹni bẹ́ẹ̀ àbígbà tó òrùn wà ní ọ̀kan káàtàrí àbígbà tí òrùn ń ṣe kínní tó òrùn yọ àwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí nǹkan méjìlá ìṣe ń bẹ́ẹ̀ àìyàn náà fìlà àìsí sìn àìgbókù sí sàárè ní àwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí torí náà bẹ́ẹ̀ yẹn bá yẹn náà fìlà kọ́mọ́tún lùgbà ọlọ́run mọ́ yẹn náà fìlà láwọn àsìkò tá a náfìlà kìí sòrú nìkan la yan náfìlà o ẹ̀lẹ́yàn náfìlà lọ́sàn-án náà tí ọba ti sí àwọn àsìkò yìí ń bẹ̀. birrul walidain kéèyàn ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì kó ṣàánú aláìní kó ṣe sàárà gbogbo ọ̀nà téèyàn mọ̀ pé àlàámálú ànábì ló lóore púpọ̀ ká ṣe láwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí. àṣìgbọ́ kan ẹlòmíì ti wá rò pé àwẹ̀ nìkan ni kódà kò rí bẹ́ẹ̀ o ààwẹ̀ náà ń bẹ nú ẹ̀ ni ààwẹ̀ náà ń ṣe kínní ọwọ́ àánú ẹ̀ ni bí yẹn bá sì ní òun fẹ́ gbààwẹ̀ gbogbo ẹ̀ ẹnu pọ̀ gbọ́dọ̀ gba ààwẹ̀ ẹjọ́ ọdún bí yẹn bá fẹ́ ṣèṣe olóore aláwẹ̀ kò gbọ́dọ̀ ṣe kínní haramu ni sẹ́rí bí sẹ́rí àti wọra wọn nù bẹ́yàn bá wádìí yóò ẹlòmíràn ń gbà tá nẹ́bi ní àádìí àyàm ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wáyìí yóò ìyẹn ni pé tọdún kò ń bẹ àìgbàwẹ̀ lọ́jọ́ àtọdún àwẹ̀ àtọdún iléyà èèwọ̀ ni o ìyẹn gbàwẹ̀ lọ́jọ́ ọdún kọ́lọ́n kọ́ mọ́sá àsàmánà wa gbogbo ìta bá ṣe náà kọ́ gbà lẹ́sìn fún wa. lórí ọ̀rọ̀ obìnrin yàbá kan náà fún gbogbo ẹni tó bá fẹ́ pẹran ẹja mọ̀ pé ẹran léyà ó ní gbèdéke irú ẹran tó wọlé ó sì nírò àwọn ẹran kan tá nẹ́bí ní a máa fi pa ìléyà sọ̀lọ̀ sọ̀lọ̀ ìran ẹran mẹ́ta là máa fi pa léyà kí ni wọ́n hmm? rànkúnmí màálù àgbò àti ntọ́jọ́ àgbò àgùntàn ògúnfe gbogbo àwọn ẹran bá ní a máa fi wọ́n pa léyà tọ́ba pé rànkúnmí àbí màálù ni kọ́dẹ̀ ẹ̀yin méje lè dáwó àmọ́ kìí ṣe dandan kẹ́ ẹ pé méje ẹlòmíì máa ṣe ihun náà gbọ́ kìí ṣe dandan kẹ́ ẹ ṣe kẹ́ pé méje tó pa màálù kan àbí rànkúnmí àmọ́ gbọ́dọ̀ ju méje lọ lórí rànkúnmí kan àbí màálù kan àwọn ẹran yòókù kéékèèké tá a wí yìí kódé èèyàn méjì ò dáwó rà kan kódé èèyàn méjì wọn ò ṣe kínní bọ́ọ̀bá ti lágbára orí kan náà àwọn ẹran kéékèèké ọlọ́run ọ̀kọ́ nù sọ́dọọdún mi kò sẹ́sẹ̀ ń bẹ̀. tọ́ba wa jẹ́ pé rànkúnmi ni kéèyàn wádìí rànkúnmi tó wọlé yá gbọ́dọ̀ pọ́dún márùn rànkúnmi tó wọlé yá ọgbọ́dọ̀ sí kínní kọ̀bá wa ju márùn lọ alihamudulilayi màálù tó wọlé yá gbọ́dọ̀ pọ́dún méjì kẹsẹ pé wọn bí mi màálù olóṣù mẹ́fà màálù olóṣù kan kọ wọlé yá o màálù gbọ́dọ̀ pé ọdún méjì ọba tí wàá pọdún méjì kọ bá jù bẹ́ẹ̀ lọ ọwọ́ ẹ ráwọn ẹran kéékèèké oríṣi méjì ni èyí tó bá jẹ́ àgbò tó bá jẹ́ kíni àbọ àná tó jágbò àgbò àtakọ àtabo rẹ̀ abo rẹ̀ ní àgùntàn báwọn yóò bá ti pósù mẹ́fà ò ti wọlé yá bọ̀tà àwọn àyókù Bi orúkọ nǹkan ewúrẹ́ ṣé ewúrẹ́ ewúrẹ́ yàtọ̀ fagbọn ọkẹ ewúrẹ́ náà ni orúkọ gbogbo orú àwọn yìí ń gbọ́dọ̀ pọdún kan ó kéré jù wọ́n gbọ́dọ̀ pé kíni wọ́n pé bi àwọn tó ní mọ̀ ń pa rẹ̀ wọ́n sọ èyí téèyàn náà bá ti suspect pé ẹran yìí kéré púpọ̀ kéèyàn ó béèrè yà só ti tó bí ọba ti tó kéèyàn má fi o. bàbá wa rí àwọn ẹran ta wí tọ́rẹ́ lómi lè ti rẹran kó tó díjọ́ mẹ́jọ ká sọ kalẹ̀ ìjọ mẹ́jọ ìṣàlá ọdún ó ti súnmọ́ àbí bọ́yọ́ dán máa kú bí ọ̀la àbọ̀tún lanu àbí ok ìṣàlá ọlọ́run ọjà jùgbà náà lọ àlàkùlẹ̀ ha lẹni ọba ti gbọ́ nísìn kọ́ gbọ́ kalẹ̀ kọ̀bá àti wàá lọ rẹran tiẹ̀ ànábì ni ẹ má fi ru ẹran mẹ́rin paléyà kí làwọn ẹran mẹ́rẹ̀ẹ̀rin àrùjá àlùbáyínú àràjùwà ẹran tí ń tiro ẹran tí ẹsẹ̀ rẹ̀ kan ò lélẹ̀ nu mẹ́rẹ̀ẹ̀rin àìfi pàléyà o àkọ́dà ń bi tí wọ́n ti ń gbé bọ̀ láti kánò ní àwọn yòókù rẹ̀ ti rọ́ọ̀lù ọ̀làlàáfíà ṣé ẹsẹ̀ rẹ̀ kan ò ti tó lẹ̀ mọ́ ànábì ní a máa fi pàléyà àlàrújá àlùbáyínú ànábì sọ̀lọ̀ sọ̀rọ̀ aláàánú là ànábì ní àlùbáyínú àrọ̀jù èyí tó hàn pé eléyìí ń ṣe kí ni ń ṣe lankulanku kìí ṣe pé ìtọ́ ṣẹ̀ṣẹ̀ ń lọ pé ó yẹ léwu gbẹgbẹ pẹ̀lú olúwa ọ̀rẹ́ wa ní wàhálà báwọn àmọ́ èyí tí tí pé wọn ọ̀ṣẹ̀ṣẹ̀ ní wífún ẹ̀gbá ah, ẹ̀ràn ìyẹsẹ̀ rẹ o àlùbáyínú àràjùwà ẹ̀kejì àlàwòrán àlùbáyínú àwàrùwà ẹ̀ràn tójú rẹ̀ dá ẹ̀ràn tí kìíní ìmọ̀ ojú kan àbójú méjèèjì dá àlìbáyínú àwọ̀ tó sì hàn kèsè pé ìtọ́ ọ̀sẹ̀sẹ̀ wá ń lọ tán tó síláìtì sí ẹ̀rẹ́ lójú pé orí náà àbí orí náà èyàn ó ti mọ̀ ńgbà táwọn yòókù bá ń lọ báyìí tó ń lọ báyìí àlìbáyínú àwọ̀ àwọ̀ mẹ́ńbàbí áúlà yìí tójú rẹ̀ tiẹ̀ fọ́ yányán àìfi paléyà o ọdí mélòó ẹ̀kẹta alìmọ̀rí ìbọ̀ ẹ̀ràn aláàrẹ̀ gbogbo ọ̀ràn ààrẹ ti máa ń bẹ lára ẹran dépò téèyàn ó tún wá kó ààrẹ látara ẹran ṣẹ̀rí ọ̀ràn o mẹ́yìn bá ti ẹ̀sẹ̀ yìí kó ló lé gbẹ̀sẹ̀ torí pé ó ti sátìn lónìí páwọn àrùn kan máa tàtara ẹran bọ́ sára ọmọ ànábì ádámà ọlọ́run sì ti kìlọ̀ fún wa ẹ má pẹ̀ràn aláàárẹ̀ gbogbo táwa náà ẹ ràmí ọ̀rọ̀ bẹ́ẹ̀ àbí kí ni wọ́n ń pè é kò é ṣe dandan ẹja gbọ́yé ìbáàdà ni bọ́bá ti mọ̀ pọ́lọ́wọ̀n òkè ọlágbára èyí tó lálàáfíà sọ́dọọdún mi ọba ipá ní ẹ̀sìn ni ò ní pé dandan àfi kí n sápa torí náà ó di mélòó ẹlẹ́ẹ̀kẹrin aláàjífà alẹ́tì ilà tó ń pè ẹran tó yẹ pé kìí ṣe pé àárẹ̀ àmọ́ ọlẹ ìmọ̀ kòró ń jẹjẹ ni àbí nǹkan kan ni tó yẹ pé bá tẹ́gùn bá fẹ́ jù gan-an Aha, irú ẹran tó bá rí hàn hàn hàn ogogo báwọn àìsè kínní àìfi pa iléyà o irú àwọn ẹran mẹ́rẹ̀ẹ̀rin yìí kéyìn ó jìnà sí i àwọn míì wá ń bẹ tí ò ṣe nǹkan kan èyí ń làwọn èèyàn wà múra sí ẹran tí ò níwo ẹran tí ò níwo wọlé yá o ìmọ̀ kò níwo rárá ọlọ́mọ dẹran míì bẹ́ẹ̀ kò ní ní rárá ọ̀wọ́lé yá àbó níwo ìwo rẹ̀ kán ó níwo ìwọ ọ wá ṣe kíni ọkàn ọ̀gọ̀dá léyàrú o ọ̀wọ̀lẹ̀ àbí irú rẹ̀ gé àbí kò tiẹ̀ ní ìrù rárá àbí wọ́n fọ̀bẹ ya létí gbogbo yìí wọn ẹ eléyìí tí wọ́n bá gé tí rẹ̀ yányán arínú àwọn onímọ̀ tí wọ́n ní ara ń tọ́lọ̀ ń fẹ́ kéèyàn ó gbé kalẹ̀ lẹ́ran ilé àti lọ. torí pé ààrẹ ẹran tí è létí so bẹ́yẹn bá gé ọba fìdí pé wọ́n gé kọ́dà àwọn báàdùl fọ̀kọ́ àyè ní àwùdáhàbà àkṣàrùhù àwùdáhàbà ìmọ̀ etí rẹ̀ lọ yányán àbẹ́ ìtọ́ pọ̀ jù nú etí rẹ̀ torí nù tọ́lọ̀ ń fẹ́ kí o gbé kalẹ̀ etí mbẹ́mbẹ́ sotiye so but eh, ìwọ kan àbíkọ̀ tiẹ̀ níwò rárá àbírú rẹ̀ gé àbí kan gbogbo eléyìí kò sékíní àbí wọ́n tẹ̀ lọ́dàá ẹran tí wọ́n tẹ̀ lọ́dàá wọlé ọwọlé yá o kọ́dà ń bẹnu hadithi kan pa anabi sọ̀rọ̀ sọ́lámù pa ẹran tí wọ́n tẹ̀ lọ́dàá bọ́ha anabi sọ̀lọ́lọ́ sọ́lám bẹ̀ka bẹ̀ṣẹ́yìní amlaḥayni mawjú àyìní alimawjú bìmáàná alfasi ntí wọ́n tẹ̀ lọ́dàá kọ̀ kọ̀ balẹ̀ yá o Eh, àwọn ìtọ́ba léyájẹ́ là nẹ́bi ti wíhun irú àwọn àrùn tá nẹ́bi wá wí àbárùn tó bá burú jù yíhun lọ òun ló já fi kún pé ẹran tí ojú rẹ̀ dà nígbà tí ẹran tójú rẹ̀ dọ̀ wọlé yá sí afọ́jú ẹran ọwọ̀ ẹran tí ń tiro kọ̀ wọlé yá sí ìtẹ́sẹ̀ gé yẹnyẹ́ wọ̀ torí káwa náà fi làákà ìgbọ́ eh, hadith anabi sallallahu alaihi wa sallam anabi sọ minimum èyí tá a bá wá rí tó bá tiẹ̀ burú jùrú àwọn àrùn yìí lọ mẹ́mbàá bíi àwùlà. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه àbí mo ti dáhùn béèrè yín pé ara ọ̀nà àṣìṣe ni ntí ọba sáà là ń bẹ̀ nínú ṣẹ̀ríà kéèyàn máa ṣe kínni kọ́mọ fàlà sára ti ń sọ ìtọ́jẹ́ súnà tẹ́lẹ̀ tí ó sọ di dédé àníyàn sọ bí yóò ti jẹ́nu náà. náà. wọ́n rẹ̀ dàpọ̀ nípa ọ̀rọ̀ nọ́ọ̀sì àlẹ́yìn ìlú láti àáfíì ẹ̀mú bọ́lá ẹnìkan kí wọ́n ṣàlàyé ṣípàdé bá ní lẹ́yìn àwọn ọmọ tí kò kọ̀ fẹ́ nìkan nípa ìkókó mọ́ ìyàn náfìlà bá ṣàrọ̀ bá dàrá sí i. yẹn kí ni ìbéèrè mẹ́wọ̀. ìpè ìyàn lè yàn wà àbí ìyàn lè yàn. lẹ́yìn aṣọ. ìpè ìpè ìyàn ọmọ kọ̀ kí wọ́n bá jẹ́ parí. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. ìbéèrè alákọ̀ọ́kọ́ lódodo ni eh, èmi náà gbọ́ táwọn kan náà ń wí pé kọ́dà ọba sàdìẹ eh, ẹ lẹ́yìn irú ìrìnrìn mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí ń tọ́wọlé o kò sí nǹkan kan tó ṣe kínní tọ́wọlé ní ma ń tó tóbi jù wọ́n lọ àbí tí ò tó wọn kò sí eh, gala nkankan gbogbo gbogbo ẹran míì lẹ́yìn àwọn ẹran mẹ́tẹ̀ẹ̀ta yìí kọ̀sọ́kan tá a máa fi pa ìléyà ń bẹ̀ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ adìẹ náà nítorí yìí ò tó ni bẹ́ẹ̀ yẹn bá ń pẹ́ kọ́dà bọ́sà adìẹ náà lẹ́rí bẹ́ẹ̀ yẹn bá fẹ́ padì ẹ̀jẹ̀ ẹja gbọ́ra wa yé o àpé ìwọ ni kéèyàn ọjà adìẹ ń jọ ọdún o tọ́lẹ́ lómi lè sì gbọ́ àmọ́ àníyàn pé adìẹ léyà lélẹ́yìí kò rí bẹ́ẹ̀ ẹ̀gbọ́n kò sí nínú tí wọ́n fi pa ọlọ́run sì ṣe adìẹ ń bẹ láyé ànẹ́bí sọ̀rọ̀ sọ́lá ànẹ́bí rádìẹ ńlẹ́kọ̀ọ́ pa ni òun ni mo sọ fún yín ni mo ti ń jẹ́ bídí àná ntí ànẹ́bí rí tọ́ ọmọ ọmọ tó ṣe kí ni ọmọ ọmọ filẹ̀ tó bó ti jẹ́ nìyẹn. nípa náfìlà lẹ́yìn àlàásàrì náà mọ́ráyù ṣẹ́ẹ̀kì náà ṣẹ́ẹ̀kì làlùbáni nìyẹn wàlláhu alam bí sọ̀wọ́ àbọ̀tẹ́ yìí tọ́pọ̀lọpọ̀ àwọn kọ́mọ yàn náfìlà títí tí ó fi di magrebi wàhádà aslam wàhádà aslam eléyìí mo ọmọ làáfíà wa nígbà tí èsì pé kò sásìkò míì tó yàn náfìlà tó ọmọ wa yàn yìí tó wà controversial so ìmọ̀ràn tèmi ni pé àsìkò pọ̀ ńlẹ̀ téèyàn ó ṣe kí ni tí ó fi yàn náfìlà wallahu ta'ala a'lam sáwọn obìnrin ò ní bèrè. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه